أكبر حجها فأبتغي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 وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ìtúnṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tó ga jù tọ́lọ́ ń ṣe fẹ́mi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́wọ́n bá òṣèwá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé òṣèlẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wọn abẹ́ ọlọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́ ọlọ́run kọ́lọ́run kó bí wá jẹ́ ní mùsùlùmí abẹ́ ọlọ́run ṣe wá lẹ́ni àlìjánná pẹ̀lú sábàbí Islam lẹ́yìn wọn gbà náà àwọn ojúlọ́run ti ṣe fún wa ó pọ̀ gan inú ẹ̀ ní oore àlàáfíà inú ẹ̀ ní oore ìfọ̀kànbalẹ̀ gbogbo àwọn oore ìpátáyányá gbogbo náà ládùúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba àlékún oore ọlọ́múṣẹ́ bá ṣe fún wọn gbogbo àwọn tó ń bẹ lọ́wọ́n bá oore kan sí kejì náà àwọn oore ọlọ́múṣẹ́ bá ṣe fún àwọn náà ọlọ́nkọ́ wá sí àná nìkọ̀ọ̀kan wọn àjókòó síbí yẹn láti jẹ́ pé kí a máa gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run bá tí a ń gbọ́ yìí kò sí tẹ́nìkọ̀ọ̀kan wá ń wá èmi tí mo ń sọ àdéhìn náà tẹ́ ń gbọ́ kò sí pé àwọn jù pé a fẹ́ rẹ̀ san ọlọ́run ọba pẹ̀lú àwọn ṣẹ́tàǹṣe yìí gbogbo tí wọ́n máa ba ẹ̀sìn èèyàn jẹ́ ọlọ́mọdé kò ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé tafsir abẹ̀rẹ̀ rẹ̀ ní àná so súrà tá a wà náà ní súratul Isra wọ́n kà fún wa aya alákọ̀ọ́kọ́ òun ni à ń ṣe tafsir rẹ̀ lọ́wọ́lọ́wọ́ so wọ́n kà á tún túmọ̀ fún wa kó ló di pé a máa bá tẹ̀síìrì tìtò ní lọ bóyá pé orí àyà náà láwà so pẹ̀kọ́ yẹ pé orí àyà yẹn náà ni a máa sọ̀rọ̀ lé lórí náà lónìí ta lè má ti kúrò níbẹ̀ lónìí tó àti sọ àwọn ọ̀rọ̀ kan lánàá àkànra máa sọ pépèpé àwọn ọ̀rọ̀ tí a sọ lánàá ètò jẹ́ olórí ń bẹ̀ kó pé a máa bá tẹ̀síìrì tìtò ní lọ so wọ́n ka àyà alákọ̀ọ́kọ́ fún wa so ó náà ni a máa sọ túmọ̀ rẹ̀ fún wa a wà kọ́ntínú tẹ̀síìrì ti bẹ lórí ẹ̀ lónìí náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المسجد الحرام إلى المسجد إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. gẹ́gẹ́ bí a ti sọ fún wa lánàá súrà yìí onáà ní suratul Isra nǹkan tó ń pè ní al-Isra onáà ní pé ọlọ́run ọba mú òṣìṣẹ́ ọlọ́run ọba ṣèrìn àjò láti Mákà lọ àyètá níbi ti ṣèrìn àjò láti Mákà yìí òun ni à ń pè ní Baitullahil Haram ilé ọlọ́run ọba tó jẹ́ ilé alápọ̀nlé ibẹ̀ náà ló ń jẹ́ almasjidul haram masalasi ọlọ́run ọba tó jẹ́ masalasi alápọ̀nlé ibẹ̀ lọ́lọ́run ọba ti mú òjíṣẹ́ ọlọ́run ọba ṣèrìn àjò ìrìn àjò yìí ó mú lọ láti bẹ̀ lọ sí mọ́sálásí táwọn pè ní alimasiru lẹ aksọ èyí tó wà ní ilẹ̀ ṣáàmù alimasiru lẹ aksọ yìí ilẹ̀ ṣáàmù òun náà ni mọ́sálásí wà tá a mọ̀ sí Jerusalem àwa sọ fún wa lánàá pé ìsọ̀rọ̀rù tí ó ń bẹ níbi bíi nǹkan mẹ́rin olọ́lọ́run ọba júwe fún wa ń bẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ìsọ̀rọ̀rù yìí ó ṣẹlẹ̀ ní alẹ́ bọ̀dẹ̀ pé àwọn afáàsọ pàdé máa sọ pé asọ́rọ̀ alẹ́ náà ni máa jẹ́ asọ́rọ̀ kódà kó mọ̀ mú lẹ́yìnlá wá ṣùgbọ́n lẹ́yìnlá tí wọ́n mú wá yẹn ni pé kì í ṣe gbogbo alẹ́ ló jẹ́ torí pé apá kan nínú alẹ́ ni kí ọlọ́mọ fi mú lẹ́yìnlá yẹn wá. yẹn sọ fún wa pé al ó ní so nǹkan akọkọ tọ́lọ́mọ bá kọ́kọ́ yé wa nìyẹn ọlọ́run sura náà ó ní subahana mímọ́ alẹ́bí asra ẹni tó ṣe wípé ó mú rìnrìn òru bí àbùdí ẹrú rẹ̀ ń ṣe ànábì ẹni tó mú ẹrú rẹ̀ tó mú rìnrìn òru àwọn àfáà sọ pé subahana yìí ó ń tọ́ka wípé iṣẹ́ tọ́lọ́wọ́n ọba ṣe níbí kan ò lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá mú rẹ ni láyé lan ní alẹ́ ọlọ́run kan sàlàyé fún wa pé ìrìn àjò yẹn wáyé lálẹ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá sọ ààyè tí ìrìn yẹn ti bẹ̀rẹ̀ ọlọ́run ní minal masjid haram láti bí mọ́sálásí haram ọlọ́run bá ní ó ti bẹ̀rẹ̀ aṣọ fún wa lánàá ààyè tó ti bẹ̀rẹ̀ gángan ìdáná bí sùn sí òun náà níbi tó ń pè ní àlè ìjírù tó tún pè ní àlè àtìm ìbẹ̀rù sí ọlọ́run ọba ìbẹ̀rù sùn sí ìbẹ̀rù ìrìn àjò náà ti bẹ̀rẹ̀ ọlọ́run bá wa sọ bí tí ìrìn ìsẹ̀rọ̀ tó parí sí ọlọ́run ní ilàlì masjidi ọlọ́run ọba ní ìrìn náà ọwọ́ parí dé masalasi tó jẹ́ masjidul masalasi Jerusalem ọlọ́run bá wá ṣàlàyé Jerusalem náà pé alẹ́dì. ọlọ́run ní masalasi Jerusalem yìí àwọn ọlọ́run ọba a fi àlùbáríkà sí gbogbo agbègbè náà àwọn àfáàní àlùbáríkà ti ìlà ìyá àlùbáríkà tó ìlà ìyá ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé Jerusalem jẹ́ alẹ́ àrídú alimọkọdasa ilẹ̀ ẹlẹ́tọ́lọ́wọ́n ọba ṣàfọ̀mọ́ rẹ̀ ibẹ̀ ni makọ́rùbùlẹ̀ àǹbíyá ibi táwọn ànábì ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ṣèjọba wọn ibẹ̀ ni ó jẹ́ bẹ́ẹ̀ náà lòdún jẹ́ mahabitu almalaika ibi tí àwọn malaika tí wọ́n ń gbà sọ̀kalẹ̀ àwọn apá tí wọ́n tún wá ní oníbárakàtú dúníà àlùbáríkà alẹ́ ayé torí yí pé kí ni nǹkan tí wọ́n bá gbìn sí àyè yẹn a máa wù dáadáa àwọn apá sọ yí pé àwọn nǹkan tí wọ́n bá gbìn síbẹ̀ àyè yẹn jẹ́ mọ́nìmọ́ àzùrù ibi tó gbé ààyè tí nǹkan ti máa ń wù dáadáa òun ló tún jẹ́ sọ ọlọ́run bá fún ààyè náà ọlọ́run fún ní àlùbáríkà náà. ọlọ́run wa ní tí ìrìn àjò yìí fi ṣẹlẹ̀ òun náà ní wípé a fẹ́ fi hàn ànábì min àyà àtìnà àwọn àmì wa a fẹ́ fi hàn ànábì àwọn sọ fún wa wípé ànábì ò lọ rí ọlọ́run o wọ́n sọ pé ànábì rí ọlọ́run ànábì ò lọ rí ọlọ́run so kò rí ọlọ́run gbàdógún sánmà lọ eléyìí lọ sára ìfún àgbẹ̀dá gbọ́lọ́run ló bá rí ni ọlọ́run sọ fún wa pé nítorí kó lè bá wa rí wa tó gbé rírí ọlọ́run òun ló jẹ́ oore tó ga jù ṣùgbọ́n ọlọ́run bá ní kó lè bá wa rí àmì wa àti yànnà eléyìí lánàá fún wa àtúmọ̀ àyànnà náà dáadáa lónìí sí fún wa náà. ọlọ́run ọba ní òun ọlọ́run ọba àsẹ̀míhù ni òun ọba tí ń gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ lẹ́yìn ìgbà tánàbí dé àti mùmíní àti kèfèrí gbogbo nǹkan tí wọ́n ń sọ ọlọ́run ọba lòun ń gbọ́ lẹ́yìn náà ọlọ́run ní gbogbo wọn pátá yányán albasiru lòun ọlọ́run òun rí gbogbo wọn látòkè tó fi délẹ̀ so eléyìí ni aya èyí tí wọ́n kà fún wa yìí òun náà ni a sì tẹ̀síìrì rẹ̀ lánàá ṣùgbọ́n tẹ̀síìrì rẹ̀ kò tí tán kò tí ì tán so ayé láti ti ṣàlàyé fún wa àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún wa ṣùgbọ́n ní àná kí làwọn nǹkan tí a mẹ́nubà pápápá ayékòye wa yí pé ìsọ̀rọ̀ òlélẹ́ yìí abala kejì ní almiraj òní pé ànábì rìnrìn àjò láti maka lọ sí Jerusalem ìrìn àjò alákọ̀ọ́kọ́ nìyẹn ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì ni pé ó wá gbéra láti Jerusalem ó wá lọ sí sánmà ìyẹn ní almiraj ibo lè rí ẹ wá àkà fún wa lánàá nínú súrọ́tù najmi àti ká àti ṣe ìsbàtú al-isra filikitaabi asfidi pànàbí ṣe ìsra nínú kùránì àfimúlẹ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ súrọ́tù lè ìsra a ṣe ìsbàtú ìsbàtú ibo láti ṣe ìsbàtú rẹ̀ àṣẹ nínú kíni ọ sóràtún najmi àti ṣàlàyé lẹ́nà fún wa lánàá pé bó ìṣọ́nà bá ti gun sánmà lọ àṣàlàyé ẹ̀ fún wa àfìdí ẹ̀ múlẹ̀ pèlèkìtà nǹkan tó kù náà nìyí pé a máa fi súnà a máa fi fi ìdí ẹ̀ múlẹ̀ so àbọ̀ wa ṣàlàyé súnà yẹn tọ́lọ́ bá ní ká lè débẹ̀ ní òní lẹ́yìn wá gbà náà ayíkóyè wa lánàá wípé al-Isra wal-Miraj àwọn èèyàn jiyàn nípa rẹ̀ àwọn kan sọ wípé ẹ̀mélòó ló ṣẹlẹ̀ ṣùgbọ́n a sọ fún wa pé ẹ̀rí tó fìdí múlẹ̀ òun náà ni pé ẹ̀ẹ̀kan péré òun ló ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà ni kò wà separated kò jẹ́ pé kan ṣẹlẹ̀ ìkejì náà wá ṣẹlẹ̀ nígbà míì àti ṣàlàyé lè fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ lánàá so ìgbàgbọ́ dáadáa jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ ní òun náà ni pé al-Isra wal àwọn méjèèjì adatha marrotan wahidatan mutalasiqaini àwọn méjèèjì wọ́n ṣẹlẹ̀ ní ẹ̀ẹ̀kan náà péré tí méjèèjì sì sopọ̀ mọ́ra wọn tí ò sí èméjì bẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tí a ti fún wa lánàá lẹ́yìn wá gbà náà a sọ fún wa pé al-aqrabu èyí tó súnmọ́ nínú ẹ̀rí òun náà ni pé al-isra wal-miraj ó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó kù ọdún kan ọdún kan tí òjíṣẹ́ ọlọ́run bá máa ṣe ìjìra kúrò ní maka lọ sí madina ìyẹn ló súnmọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tá a fún wa ní àná ẹ̀rí tó jẹ́ kó súnmọ́ wa àwa náà ti rí ní àná so lẹ́yìn wá gbà náà a sọ fún wa pé ó ṣẹlẹ̀ bàdà mọ́tì kọ̀díjà lẹ́yìn ikú kọ̀díjà wà bàdà àbí tọ́ọ̀lì lẹ́yìn ikú àbí tọ́ọ̀lì wàbáàdà ìjírati rasul ilà Taif lẹ́yìn ìgbà tánàbí ṣe ìjírá lọ sí Taif òun náà ni ó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ so lẹ́yìn wọn ìgbà náà àṣàlàyé fún ayé pé al-Isra wal-Miraj birru'i wal-jasadi ma'a pẹ̀lú ẹ̀mí àti ara òun náà ni òṣìṣẹ́ ọlọ́run ọba ló gbé lọ láti Maka dé Jerusalem òun náà ló gbé láti Jerusalem títí tó fi lọ sí sánmà àtìsàlàyé lè náà fún wa tí ò sí iyèméjì bẹ́ẹ̀ so àwọn eléyìí òun náà ni nǹkan tí a ṣàlàyé fún wa ní àná àtàwọn nǹkan míì náà tó jẹ́ wípé a tún ṣàlàyé ẹ̀ fún wa lánàá tó pé mi tún lè máa rántí ṣùgbọ́n lónìí báyìí nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ́ nǹkan tí a kọ́kọ́ ṣàlàyé òun náà ni nǹkan tó jẹ́ al-khilaf bayna al-ulama láàrin àwọn àáfà nípa wípé àlèrọ ànàbí sàlám rọ́bàú laylatal miraj ǹjẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ǹjẹ́ ó rí ọlọ́run ọba rẹ̀ sórí ọlọ́run n'ígbàtí ogun lọ sọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí tí kọ́kọ́ wà ní kùránì náà pé kò rí ọlọ́run ẹ̀rí kan ti kọ́kọ́ wà nínú sọ́tò ìsọ̀rọ̀ yìí tẹ́ pé àkàǹbẹ̀ lè rí àwú mi ní àyà fún wa lánàá wípé kéèyàn ọlọ́run olùgàjù olùgàjù tẹ́ pé ló kò ní jẹ́ pé mi ní bàdàn mi yẹn bàdàn ayatina kọ́ wa wo nínú àwọn àmì wa díẹ̀ ní àmì wa kò ní jẹ́ bẹ́ẹ̀ nínú suratul najmi àtúnfìdí ẹ̀ múlẹ̀ náà bẹ́ẹ̀ wípé kò rí ọlọ́run pẹ̀lú alikitab kí ni wàlọ́kọ̀dẹ́rán à sọ ó rí níbẹ̀ kí ló rí òmìnira ayatina alukóbùrọ̀ sọ ó rí èyí tó tóbi nínú àwọn àmì wa sọ wọn sọ pé ó rí ọlọ́run ọba ń bẹ̀ẹ́ so ẹ̀rí méjèèjì ni ẹ̀rí tó wà ní kùránì tó jẹ́ pé ó ṣàlàyé fún wa pẹ̀lú àwọn ẹ̀rí míì tí a fẹ́ máa ṣàlàyé fún wa níbí yìí so ẹ̀rí tó kọ́kọ́ máa ń wá ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà òun là á kọ́kọ́ máa wá ẹ̀rí síná so pé ǹjẹ́ wọ́n ní ọ̀rọ̀ kan tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run gangan ló sọ̀rọ̀ yìí tí èyí ṣe gbé sọ àbá ló sọ kò sí kankan bẹ́ẹ̀ pé òṣèlú ọmọ sọ pé ẹ rí o ìgbà tí mo gun sánmà lọ mo rí ọlọ́run ọba mi tí èyí bá mi lè wà ní ujatun court ya ẹ̀yàn bí oníjàgbó orin náà nìyẹn so kò sí ẹ̀rí kankan tá a wá lè sọ pé àdìsí mi ó ẹyọ kan rèé tí a fẹ́ mú wá táwa fi ṣe ìsìbátù yìí pé sọ̀hábà kan gbà wá wípé òjíṣẹ́ ọlọ́run ọba ó sọ wípé òun rí ọlọ́run ọba nígbà tóun gun sánmà lọ kò sẹ́rì náà àdẹ̀tìmọ́ wa ní alikitaba sunna ó takò wípé kí ni o kò rí ọlọ́run àwárí àdìsí kankan tó sọ wípé kí ni o ó rí ọlọ́run àdìsí tá a wá rí ó sọ fún wa wípé kò rọ́lọ́run so àdìsí wọlé àdí òun náà ni pé àdìsí abidhar so àdìsí abudhari ó wà ní muslim òun náà ni àdìsí tó jẹ́ wípé a rí tó sọ fún wa wípé òjíṣẹ́ ọlọ́run ọba ò ọlọ́run direct question òun ló wá ẹnìkan ló fẹ́ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run rí wáyà mẹ́ta ló wá ẹnìkan ló ń fẹ́ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ó ń sọ fún abudari bẹ́ẹ̀ abudari kí ló fẹ́ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba oyin tó fẹ́ lọ béèrè ni pé sóṣìṣẹ́ ọlọ́run ọba rí ọlọ́run nígbà tó gun kínní lọ abudari ni ah mo ti béèrè kínní yẹn lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run mo ti béèrè rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ó dẹ̀ sọ fún mi báyìí ìwéyà mo béèrè ó sa alitu salam alirọ ayeta rọbak mo bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì sálàm pé ìjọ orí ọlọ́run ọba rẹ̀ direct question so ìpè tí wọn lọ́wọ́ bá nísìn direct question ni kọ́ọ̀lá ó ní nùúrùn àná àárọ̀ ọ̀kùnrin ó ní rárá o ìmọ́lẹ̀ mo rí so ìmọ́lẹ̀ ni torí pé ìwáyà mi wá pé o sọ pé rọ àìtù nùúrùn ìmọ́lẹ̀ ni mo rí àná kéìfà àárọ̀ ọ̀gbọ́n mo ti fẹ́ rọ́ lọ́hùn ó yẹ kò pọ́síbù nìyẹn kò pọ́síbù láti rí ọlọ́run nílé ayé ń bì pẹ̀lú bọ́dì tá a gbé sára yìí a lè fi rọ́lọ́run bọ́dì ìtàlìkẹ́ àmà la lè fi rọ́lọ́run èèyàn ò lè fi bọ́dì ètà gbé sínú ara yìí a lè fi rọ́lọ́run bọ́dì tá a lè fi rí ọlọ́run òní bọ́dì ti kí ni ọ àlìkẹ́ àmà ibà àfa ti sọ so. so ìyẹn ló fi jẹ́ pé ẹ̀rí òun lélẹ́yìí tó sọ fún wa direct question ọ̀rọ̀ àìtú nùrọ̀ nùrún àná arọ́ọ̀kù ó kọ́ ọ pé ìmọ̀lẹ̀ ni bóò ni mo ti fẹ́ rí èèmọ̀ nìyẹn kéyìn fún arọ́ọ̀kù bóò mo ti fẹ́ rí kò pọ́sibú so kò pọ́sibú rárá so ma ẹ̀rí yẹn gángan ti tó wa pé súnà sọ fún wa wípé ànábì sàlám kò sí kí ni ó ọ̀rọ̀ ọlọ́run súnà sọ fún wa tó dẹ̀ gbé nínú àdìsí míì èyí tó jẹ́ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ti sọ àdìsí yẹn fún ẹ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà àdìsí nuwaasi bùnú sam'an òṣìṣẹ́ ọlọ́run ọba ti sọ àdìsí yẹn fáwọn sọ̀hábà òṣìṣẹ́ ọlọ́run ọba nígbàdàn sọ̀rọ̀ dàjà òṣìṣẹ́ ọlọ́run ọba ní wàhálàm ẹ lọ mọ̀ wípé anna ahadakum láń yàrá rabbahu àtàyàmùtì ìṣọ́lá ọba ẹlọ́mọ pé ẹnì kọ̀ọ̀kan yín kò lè rí ọlọ́run ọba rẹ̀ láíláí ata yóò kú nígbà ọba tó kú tán tó gbé dìde ìgbà yẹn ni rírí ìtàlẹ̀kẹ́ àmà yóò tó ṣẹlẹ̀ pẹ̀lẹ́pẹ̀ ara àwọn kan náà àwọn afirikọ̀ tí wọ́n tako rírí ìtàlẹ̀kẹ́ àmà so àtakò tó burú nìyẹn tí ó yẹ kéèyàn máa ṣàtakò ẹ̀ tó pé ẹ̀rí wà tó fi rírí pé àárí ọlọ́run ọba ṣàtàrà òun ọ̀rọ̀ bàkún so ẹ̀rí ọlọ́run ọba yìí bí bàdẹ́ ń wo ṣámsù àti kọ́mọ̀kù tó bá dijọ́ gbé ìdàlẹ̀kẹ́ àmà ẹ máa rí ọlọ́run ọba yín so irú ìyẹn kọ́ la fẹ́ ṣàlàyé àti ṣàlàyé irú tẹ̀síìrì báyìí náà sẹ́yìn rí ọlọ́run ọba níjọ́ gbẹ̀dà kìámà àti ṣàlàyé yẹn sẹ́yìn so nǹkan dáhùn fìdí ẹ̀ múlẹ̀ fún wa níbi bíi òun náà ni wípé ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba tá a rí àdíìsì tó fìdí múlẹ̀ ó sọ fún wa wípé ìkan jẹ́nẹ́rà pé o ò lè rí ọlọ́run ọba àfìgbà tó bá tó kú ànábì náà dẹ̀ ti bọ́ sínú áàmù yẹn ogun sẹ́mà lọ lẹ́ni tí ò tí ì kú lẹ́ni tí ń bẹ ó bì pé kò lè rí ọlọ́run ọba nígbà tó yẹ pé kò tí ì kú wọ́n tún wá direct question ìjọ orí ọlọ́run ọba ó ní ìmọ́lẹ̀ lòún bóòlù ti fẹ́ rí ọlọ́run eléyìí tó káfà hàdá hùjá eléyìí tó ní ẹ̀rí kí wọn wá dààmú ara yẹn pé mo kàn mí kan mo kàn mí tí kan ìpè àníṣe wọn ní ànábì rọlọ so àbúrò sọ bẹ́ẹ̀ Musa alayisalaatu wasalaam Musa ó ní ìwọ Ọlọ́run ọba mo fẹ́ rí ìwọ Ọlọ́run ọba sọ mo fẹ́ wò Ọlọ́run ọba yẹn kí Ọlọ́run bá fi dé múlẹ̀ Ọlọ́run bá ní ìnaka láǹtàrọ ọ̀rọ̀ ni náírà ò lè rí mi láíláí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ní kò sí rí lárí kìámà àwọn rí láì lórí gbólóhùn yẹn wọ́n ní láǹtàrọ̀ ni ò lè rí mi láíláí pé omi gbẹ̀yìn olóró ni ẹ láíláí àwọn ará aláǹtàrọ̀ ni nǹkan kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé o máa jẹ́ tẹ̀kíyìdù pẹ̀lú ẹ̀ fi dúnìyà fi alil hayat o lè rí mi láyé bì olúwa wà bẹ́ẹ̀ o lè rí mi láyé bì lọ́gbẹ́ ọ̀rọ̀ ayé ni ó ń sọ bẹ́ẹ̀ wọ́n ní láńtọ́ra ni ibẹ̀ ní ibi tí gíní ẹ parí sí nìyẹn ibi tí gáyà ti ẹ parí kò ní dálìkì àmọ́ ó lè rí mi láéláé láńtọ́ra ni ọlọ́wọ́ ẹ̀ mú ọlọ́wọ́ ni wọ́n náà kí ni ó ń sori láti jẹba wòkè kan ó wòkè yẹn sọ gbàtọ́lọ́wọ́ bá wà lámàtẹ́jà lọ́rọ́ bò ìjọba gbàtọ́lọ́wọ́ bá fi ìmọ́lẹ̀ tó tàn sí ara òkè náà Musa kí ni ó dákú ẹbí náà bá ti ṣàlàyé fún wa ìmọ́lẹ̀ náà ni Musa rí tó fi dákú so ìmọ́lẹ̀ náà mi náà rí ṣùgbọ́n lọ́wọ́ jẹ́ káàní bí ó dákú pẹ̀lú ìmọ́lẹ̀ kẹ́ mo ṣàlàyé fún wa lọ́nà so n tí a máa gbà pé ìṣọ́ ọlọ́run ọba rí òun náà ni kí ni o òun ni ìmọ́lẹ̀ ìṣọ́ ọlọ́run ọba ò rí ọlọ́run so à ń bọ̀ wá sórí rírí àti lórí rírí ṣùgbọ́n a fẹ́ kúrò ń bẹ́ẹ̀ a fẹ́ lọ sọ́dọ̀ àwọn sọ̀hábà torí pé nǹkan mi máa ń wà tó jẹ́ pé àdìsí ó wà tí ó fojú hàn báyìí àdìsí ó clear yóò fojú hàn báyìí ṣùgbọ́n láàrin àwọn sọ ábà a lè máa rí kìláàfù ń bẹ láàrin àwọn sọ ábà a rí apá ń bẹ ṣùgbọ́n nǹkan táwọn afáà máa ń sọ fún wa pé tádìsí bá ti fojú hàn tá a wá rí pé sọ ábà kan sọ̀rọ̀ kan kọ̀ wá bá ọ̀rọ̀ dádìsí yẹn sọ dáadáa dádìsí ṣe ní ó ti á mú ọ̀rọ̀ sọ ábà yẹn á jù sẹ́yìn ni àní sọ pé a fẹ́ máa lò ó làǹkà ló máa ń ṣe àwọn èèyàn nìyẹn ọlọ́run pé ah, ẹbí Ibn Abbas ló sọ̀rọ̀ yìí Ibn Mas'ud ló sọ̀rọ̀ yìí kíníkà ló sọ̀rọ̀ yìí àní máa ṣe bẹ́ẹ̀ mọ́ Ibn Mas'ud lápèjúwe ìrun tí Ibn Mas'ud kí tóbi kúrò lórílẹ̀ ayé kò ní gbé tó bá rù kù kò ní fọwọ́ rẹ̀ lé orúnkún yóò mú ọwọ́ rẹ̀ méjèèjì yóò ti bọ àárín inú ẹsẹ̀ rẹ̀ ní bó ti máa rù nìyẹn gbogbo àwọn tó jẹ́ ọmọlẹ́kẹ́ Abbas máa ti rù nìyẹn tí wọ́n fi kúrò lórílẹ̀ ayé dole ẹ tó bá dáná tó gbọ́ lórúnkún yóò tún kọ́wọ́ rẹ̀ kó bẹ́ẹ̀ nìkan ti ọwọ́ bọ àárín ẹsẹ̀ ni. so ṣùgbọ́n tabalẹ̀fẹ̀ tabarùkù ẹ̀rí ti wá wípé àfọwọ́ lé orúnkún ni tá a fi rúkú ẹ̀rí yẹn wá lẹ́yìn ìgbà tí ti Ibn Abbas yẹn ti wà máa ń so Ibn Abbas yẹn tóbi kúrò mẹ́ẹ̀ wáyà ah, ẹ̀rí o ti eri Ibn Abbas ẹlòmíràn pé ẹ̀rí òun rẹ́rìí òun rẹ́rìí ẹ̀rí rẹ̀ dà ní sọ́ábà kan ẹ̀rí ọ̀rọ̀ sọ́ábà máa jẹ́ ujà àwọn aláṣejù náà sọ pé ọ̀rọ̀ sàbò kì í ṣe ujà a máa jẹ́ ujà ìgbà ọdún yóò jẹ́ ujà ìdá alam yukhalifu qawluhu qawla rasulillah nígbà tó bá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀tá kó kí ni o ọ̀rọ̀ tán ọ̀rọ̀ ànábì sọ lọ́dọ̀ àwọn tán jẹ́ àwọn tán jẹ́ àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé fún wa ọ̀rọ̀ pé ṣé ànábì rí ọlọ́run àbí kò rí ọlọ́run ó di nǹkan láàrin wọn èyí tó jẹ́ pé ìyàwó Aisha radiyallahu anha tí wọ́n jẹ́ kó wọn yá àwọn èèyàn wípé ẹnìkan ò gbọ́dọ̀ máa sọ wípé ẹ bá sọ pàdé bí rí ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ bàbá ńlá ògidì rọ òní pa so gẹ́gẹ́ bí àwa oní mani adasaka anna muhammadan sallallahu alayhi wa sallam ra'a rabbahu faqadi kadaba ẹ bá fi lè sọ fún wa pé ọlọ́run ọba ọmọ kan sọ abá kan sọ bẹ́ẹ̀ o ọmọ kan sọ abá kan sọ bẹ́ẹ̀ o ẹ̀rí nìyí ibi tí ibi tí òun náà ti mẹ́rin wá ni àwọn náà tún máa fọ́ọ̀lù sínú ẹ̀ náà gbà mí tẹ́gbẹ́ sọ́ọ́bà mi ni ó ní ẹ̀rí lọ́dọ̀ táwọn náà jẹ́ kí ni o ṣé lẹ́yìn ọ̀sọ́ pé kí wọ́n kó o lẹ́yìn ọ̀sọ́ pé kí wọ́n kó o ní sọ́ọ́bà bẹ́ẹ̀ náà ni àfa kọ̀ sọ́ọ́ pé kí wọ́n sọ pé àfa ìtura dé ní yẹ̀yẹ́ torí pé kí ni ó mú mọ́kìfù kan kí wọ́n sọ ní ẹni yẹ̀yẹ́ pé ó mú mọ́kìfù kan pé a lè ṣe tàníkù fún ọmọ ìgbàdà bá bí ọmọ ìwọ́n sọ pé èèyàn lè ṣe tàníkù fún ọmọ ọwọ́ sọ àfa yẹn sì pé mọ́kìfù tó mú yẹn pé kéwòye ìwọ́n gángan ní kéwòye so ara ibi tí problem máa wà nìyẹn tó gbó mú mọ́kìfù kan so látara bẹ́ẹ̀ so àlàyé ó wà lórí àwọn yẹn lọ kó mọ̀ bá máa jẹ́ pé yóò máa gba àsìkò wa lọ títí so látara bẹ́ẹ̀ ìyá Aisha ọ̀rọ̀ tí wọ́n ń sọ bíbí ni pé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ òpùrọ̀ ọ̀rọ̀ wọn sì right ó lè mọ́ right njọ́ mi ọ̀rọ̀ wọn right ó di pé ẹ̀rí àti rẹ́ẹ̀rí ta ayẹ pé kí ni o ó fi díẹ̀ múlẹ̀ so ṣùgbọ́n Ibn Abbas nínú àwọn Ibn Abbas wa jẹ́ ìkan nínú àwọn tó jẹ́ wípé àwọn sọ̀hábà tó sọ wípé ònìkan náà wọ́n gba rìwáyà wa látọ̀dọ̀ rẹ̀ tí rìwáyà yẹn tó fìdí múlẹ̀ tó yẹ pé eh, òjíṣẹ́ ọlọ́run ọba ó ní orí ráà rọ́bà kù orí ọlọ́run ọba rẹ̀ ráà kí ni ọ rọ́bà orí kí ni o orí ọlọ́run ọba rẹ̀ so Ibn Abbas wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ ó dẹ̀ fìdí múlẹ̀ ṣùgbọ́n àfa wa ṣàlàyé pé ẹ lọ stọ́dì ọ̀rọ̀ tí Ibn Abbas sọ kò sọ wípé òjíṣẹ́ ọlọ́run ọba kò sọ pé òjíṣẹ́ ọlọ́run ọba rán àárọ̀ bá ùbí àìní rà àsè pẹ̀lú ojú méjèèjì báyìí kò sọ bẹ́ẹ̀ kò síbi tí Ibn Abbas ó àtìlákọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ó ní rà nǹkan náà fún àkọ́kọ́ mú dání yẹn ni Ibn Abbas sọ pé rọ á rọba kù ó rí kíni o ọlọ́run ọba rẹ̀ ó wá àtìlákọ rẹ̀ kò sọ pé n tó fi rí ọlọ́run ọba ni ó wá mú mi wá ó wá kọ ìyádà àti yẹn ó wá ní òṣìṣẹ́ ọlọ́run ọba rí ọlọ́run ọba rẹ̀ bífòhádì yìí bífòhádì kò sọ pé pẹ̀lú ojú rẹ̀ méjèèjì. kọ̀wé ọ̀nà ojú méjì kò lówó ojú méjèèjì nínú ìrìwáyà kankan kò lówó ojú méjèèjì nínú ìrìwáyà kankan ó kàn ní bìfò áàdìí yìí ni pé ó rí ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ lẹ́ẹ̀mejì so bó ti sọ nìyẹn kí ni lórí òun náà ni pé màá fò bá abbas torí láìlè lórí nìyẹn máa kádàbàlì fòhádù máa rọ ha. àgbàláyé fún alánà nínú rìwáyà kan oníṣẹ́dá ni òun náà ni pé máa kádàbà kádàbà òun náà ni pé kéèyàn ó pe nǹkan nírọ́ àwọn àmì ọlọ́run ọba tánà bíi rí òun lọ́wọ́ à ń bẹ̀ wípé máa kádàbà bá rí nǹkan kan pẹ̀lú ojú èyàn lè máa sọ wípé òun ò rí kinní yẹn dáadáa ọlọ́run bá fẹ́ ṣe ìsìbátu pé ànábì ṣe kí ni ó rí dáadáa ó rí tọkàntọkàn tó gbé ọkàn gángan lèyàn fi máa ń rí nǹkan èyàn lè máa wọ nǹkan báyìí ò ní rí o ó lè máa kọjá lọ́gbà mi jáde mi wọ́n pé ó rí mi kò sí rí ọ ó sì ń wú ọ lọ́ọ̀kan báyìí kódà ojú ilé ṣe mẹ́rin báyìí òun ò dẹ̀ ní rí ọ torí pé kò fọkàn sí ẹyẹ rẹ àyíkẹ́ mi ọ̀kan yálẹ́gbẹ́ ẹ̀ déyìí ò ní fọkàn sí ọkàn ó ní nǹkan ṣe pẹ̀lú ojú wa dáhùn òye ojú dáhùn òye tẹ́lẹ̀ lóbi ọjà sùn tó bá sùn yóò sì lajú lẹ̀ báyìí wọ́n lé mi ti súnmọ́ tó lajú lẹ̀ lẹ̀ táwọn ẹ̀mí àti láwídé pé ọkùnrin èṣù ni wọ́n sì ta mọ̀mọ́ ọ̀rọ̀ kó máa dáàbòbò wa <laughs> so bọ́lá díẹ̀ lómi ìdẹ̀nu yóò lajú lẹ̀ ni tó bá sùn so ó dà lajú lẹ̀ báyìí ó rò pé bẹ́ẹ̀ ṣe kí ni ó ni kò ó bí pé ọkàn àti ojú yìí ó ṣe kí ni ó kọ́nẹ́tì mọ́ra wọn ìyá ni pé máa kádàbàlì fò àádú kí ni máa rán àbígbà nábì tọkàntọkàn pẹ̀lú ojú ẹbí ni orí kìíní yẹn dáadáa tó yẹ pé ó lè ṣe kí ni ó lè ṣàlàyé ìmọ̀lẹ̀ tó rí òun ló fà á ìyẹn níbi náà bá ṣe wá gbọ́yé ẹbí ẹni sẹ́yìn òun ló fẹ́ establish àyà yẹn ló fẹ́ establish yìí pé ra'a rabbahu bíkíni ó bí fuhadi tóbi ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mìíràn ọ̀rọ̀ mìíràn jìnnà sọ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún wa bẹ́ẹ̀ pé àwọn dọ̀míìrù tó bẹ́ẹ̀ àwọn dọ̀míìrù ńláńláńlá nígbà tí wọ́n sára ìlànà so dọ̀míìrù kan wà pé gbóni yìí padà sí tó wọ́n ti pa àwọn kan rẹ́ so kìtì àdùdẹ ni olóṣè kọ̀sọ́ wa sọ kò wá síbi kankan tó wà tí Ibn Abbas sọ wípé kí ni o. ọlọ́run ànábì ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú ojú rẹ̀ méjèèjì kò síbi tó wà ó kàn sọ pé ó ọlọ́run ọba rẹ̀ sẹ́gbà yorùbá máa ń sọ̀rọ̀ kan ó ní jẹ́ kí ẹlẹ́ẹ̀dẹ́ kó ni o kó pe ẹ̀dẹ́ délẹ̀ ó pe ẹ̀dẹ́ ìwọ sọ pé ẹ̀dẹ́gbẹ̀ta sórí ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ gbogbo àwọn ọmọ agbárí wáyà Ibn Abbas àwọn ọmọ Ibn Abbas pé ó sọ pé ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba rẹ̀ lọ́dọ̀ Ibn Abbas àwọn tí wọ́n á sọ di wípé orí ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú gidi wọ́n ti wá fi kún pé pẹ̀lú ojú rẹ̀ méjèèjì gbogbo ìdúrà táwọn afa wa wá òrí Ibn Abbas sọ wípé pẹ̀lú ojú rẹ̀ méjèèjì wọ́n rí rìwáyà tó jẹ́ wípé atlakot ó tú sílẹ̀ pé ó rí ọlọ́run ọba rẹ̀ wọ́n tún wá rí rìwáyà mi tó pé kí ni ó kọ́ yadat ó ní ó ọlọ́run ọba rẹ̀ bí fuhadi so kí ni adé máa ṣe ètí òde mọ́lẹ̀ yẹn á fi ètò òde mọ́lẹ̀ dé kí ni o ètí òde mọ́lẹ̀ lọ́ba tán àbádọ́rọ̀ padà sọ́dọ̀ kí ni o àwọn tó sọ pé orí ọlọ́run ọba pẹ̀lú ojú pé tẹ́mání kílẹ̀ rí yín ó ní kí ni o Ibn Abbas lè rí wọn ni pé Ibn Abbas kì í sẹ́ rẹ̀ so clear sọ báwọn so lẹ́yìn àwọn sọ̀hábà olókù àwọn àfà so ulama àwọn àfà àwọn olókù lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà so lára nǹkan tí ṣùgbọ́n àtàwọn yẹn lórí ayé lónìí òun náà ni pé wọ́n ní ẹ kọ́lù sàhábà kò kí ṣe wújà gbogbo wàhálà kàtà yẹn bóyá ni ẹ o ẹ mọ̀tẹ́ lọ́rọ̀ afá o mọ̀tẹ́ lọ́rọ̀ àwọn afá o ẹni sọ báwọn aláìníkan ṣe ni so aláìníkan ṣe àmọ́ tẹ̀ lọ́rọ̀ àwọn afá àwọn afá istinbat kìtáàbù wa sunna ti wà á lo kìtáàbù á lo sunna ṣùgbọ́n àwọn afá lọ́lọ́wọ́n bá ń lò gbogbo kọ́dúnù kọ̀ọ̀kan ọlọ́run bọ́ wọn yan àwọn àfáà tí wọ́n wà máa tún ẹ̀sìn yìí ṣe àwọn ẹni ọlọ́run ní kí wọ́n máa ronú kí wọ́n máa fa nǹkan jáde láti inú nǹkan tẹ́yìn ò lè gbọ́yé àwọn àfáà ní ń fa nǹkan yẹn jáde tó bá ti wá fà jáde tó bá wá fara balẹ̀ ó rí tí wọ́n fà jáde yẹn yóò yọ dáadáa tó bá máa ké pẹ́lá ìlọ́ra fà ìṣe ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn wọ́n ó ti ronú ronú wọ́n ó wo gbogbo nǹkan tí wọ́n mọ̀ nínú alikitaabu àti sunna kí wọ́n tó mú jáde so àwọn máa lọ́rọ̀ àfa nígbà tí o bá ti ta ko alikitaabu wà sunna fẹ́ pé easton bàtú ni nínú àwọn kan tó jáde náà nínú àwọn tó wá jáwọn àfa wa nínú táyà máa ń ṣàfitì sí pé ẹni tó gbà wí pé ànábì rí ọlọ́wọ́n ọba rẹ̀ ọ̀nà ni imam ahmad imam alusunna wal jamaa so imam ahmad wọ́n sọ pé wọ́n sọ wípé ànábì orí ọlọ́run ọba rẹ̀ afáwọn sọ fún wọn wípé ẹ lọ wo ọ̀rọ̀ Imam Ahmad látòkè tó fi délẹ̀ ẹ lè bá ń bẹ̀ wípé Imam Ahmad sọ wípé ọlọ́run ànábì rí ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú ojú rẹ̀ méjèèjì báyìí ẹ lè bá ń bẹ̀ ọ̀dẹ́ màá bá ń bẹ̀ irú ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ ibùn àbá ọ̀rọ̀ méjì ni Imam Ahmad ní riwaya ten so láwùú riwaya tán riwaya alákọ̀ọ́kọ́ ni pé lámùyàrọ̀ kí ni lam yàrá muhammadu rọba ànábì òrí kí ni o ọlọ́run ọba rẹ̀ ìkejì ni pé ànábì rí ọlọ́run ọba rẹ̀ kí ni abiyá bẹ ọ̀rọ̀ ibùdó abáàsì beforehand tẹgbẹ́ imam ahmad gbogbo rìwáyà la máa fẹ́ lò pàtà yẹn àbárí kan náà kí màkẹ́mi bá tún yìí ti máa tún ṣe kíní gan wọ́n tún fẹ́ lò so látara bẹ́ẹ̀ ẹni kò lè ṣe àfitì sí imam ahmad wípé imam ahmad wá sọ wípé ànábì rí ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú kí ni o ojú rẹ̀ méjèèjì nígbà tí àbí símọ́ Muhammad ni pé ìmọ̀ Muhammad ní ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ànábì ò rí ọlọ́run ọba rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́gẹ̀jì ni pé kí ni o ànábì rí ọlọ́run ọba rẹ̀ kí lẹ́yìn àbí túmọ̀ ànábì ọlọ́run ọba rẹ̀ yẹn ọ̀rọ̀ Ibn Abbas bí kí ni o bí fuhadi onímọ̀ Muhammad sọ àwọn alẹ́ mi tí mọ̀ kọ́kọ́ wa sọnù ọ̀rọ̀ Ibn Abbas tó sọ pé Ibn Abbas ní torí pé dáhùn ọmọ sọ fún wa ni pé a máa lu ọ̀rọ̀ kan lọ títí dábìlẹ̀ kí ni ó táfi rí ọ̀rọ̀ mi pé ọ̀rọ̀ Ibn Abbas yẹn làwọn lò wọ́n kàn àti lákọ̀ rẹ̀ so bàdá ẹ̀ tọrọ mi bàdá sì wá pé kò rí ọlọ́run bá rẹ̀ so bó ti jẹ́ gẹ́lẹ́ nìyẹn so ló fi jẹ́ pé lábala mẹ́tẹ̀ẹ̀ta yìí a fi díẹ̀ múlẹ̀ fún wa nípa wípé òjíṣẹ́ ọlọ́run ọba kò jẹ́ ẹni tó rí ọlọ́run ọba rẹ̀ sábàlá tó wá kù òun náà ní abala wípé ra'a rabbahu bifuhadi ẹgbẹ́ ìtumọ̀ kan tó lágbára ni ra'a rabbahu <laughs> bifuhadi ó rí ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú ọkàn rẹ̀ so gbólóǹkan tó jẹ́ pé ó ní agbára ni so bọ́ọ̀lù yẹn ti á tí ó sì rí pẹ̀lú kí ni ó pẹ̀lú ojú a ní láti establish ẹ kí ni ó gbà lérò pẹ̀lú ẹ ẹ kó dáhìn lórí rú pé <laughs> kí ni alámọ̀rin ilé ìwà ẹ kó dáhìn lórí rú so ṣùgbọ́n akọ́bẹ́sẹ̀ akọ́bẹ́sẹ̀ istibat istibat wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ó sọ àwọn gbólóhùn kan tó jẹ́ wípé ó lo wípé òun rí ọlọ́run ọba tó pé ìnira haitu rabbi fìnnáwó mo rí ọlọ́run ọba mi ní kí ni o lójú oorun ó lè lẹ́yìn wa ni so a kà fún wa nínú àwọn tó jẹ́ pé ó fìdí múlẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ kò takò àkídà àwọn àrùnyàtú ọba lójú oorun so wọ́n fi díẹ̀ múlẹ̀ asbatu'a li rasulillah wa asbatu'a li jami'il muslimin wọ́n sọ pé wọ́n fi díẹ̀ múlẹ̀ pé ànábì lè rí ọlọ́run wọ́n gbà pé ẹnì kọ̀ọ̀kan wáyé náà alẹ́ rọ́lọ́run lórí <laughs> àwọn ẹlẹ́nu <laughs> wọ́n ní alùsùn sọ yìí pé falmomin kọ̀díyára rọ́bà òfìlmọ̀nà fi dúnìyà mòmìnì lórí ọlọ́run ọba rẹ̀ láyé ń bì wáyé àrùyà tó la àkíkà talimari yìí rírí ni ṣùgbọ́n tí ò ní jẹ́ àkíkà talimari yìí ẹ lè rí ọlọ́run súra kan súra kan bó jẹ́ pé tí o rí àwọn màláìka nísìnyí. eléyìí ó wá àwọn màláíkà jìbìrìlù wá ó wá bá àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà ó wọlé wá bá wọn wọ́n ní ọkùnrin àárírí ṣé súrà ṣé súrà malaka jibirilu yẹn nígbà tó wá súrà malaka jibirilu kan nìyẹn nígbà tó wá fi ara rẹ̀ gangan hàn ànábì ó rí gbogbo rẹ̀ àbí gangan nìyẹn sura pé ó wá báyìí ó di báyìí ó di báyìí ṣé sura rẹ̀ gangan nìyẹn kò kí ni ti bẹ̀rẹ̀ èyàn kàn rí pé ó fẹ́ jánu kòtò tó jẹ́ mùsùlùmí ó kàn rí pé nǹkan kan tí ó wá yọ òun jáde níbẹ̀ ó wá jẹ́ pé ó wá rí inú ẹ̀mí rẹ̀ inú ọkàn rẹ̀ pé ọlọ́run ló wá yọ òun jáde gangan ó sì ní pé ọlọ́run ni o ó bẹ̀rẹ̀ kan. ó gbàgbé tó bá gbé ìmánì ẹ̀ bá ní ọlọ́run náà lórí yẹn ṣùgbọ́n kì í ṣe ọlọ́run gangan lórí lá àkìkàtà kí ni alimari yìí kò kílẹ̀ sí wa nọ yóò kílẹ̀ náà àdìsí tàbí ọkọ bẹ́ẹ̀ kà fún wa yìí so ẹ kó ti kílẹ̀ bá mi ṣùgbọ́n yóò tún wá kílẹ̀ náà sí dáadáa kí lè àdìsí méjì fún wa so àdìsí tó yẹ pé gbogbo àwọn afọ àgbà pé ó ní àlàáfíà ìkan wà àwọn yẹn wò pé ah àdìsí ní agbára o torí ẹ àwọn kan sọ pé kò lálàáfíà àwọn kan sọ pé lálàáfíà àdìsí méjèèjì náà màá ní láti kà fún wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní pé àdìsí yìí ó wà nínú tìrìmídì ó dẹ̀ lálàáfíà ó wà nínú Imam Ahmad sọ gẹ́gẹ́ bí àdìsí náà ti wà so òun náà ni pé òṣìṣẹ́ ọlọ́run bá ní àtàní aláìlàtà rọ́bì tabaraka wa ta'ala ọlọ́run ọba mi wá bá mi lálẹ́ àná lálẹ́ yìí alẹ́ ẹ̀sẹ̀ lọ́tàn yìí ọlọ́run gẹ́gẹ́ wá bá mi fi ahsani suratin àwòrán tó gbé wá àwòrán tó dáa ni ó fi wọ́n láwòrán lọ́wọ́ rẹ̀ mi kankan ànábì yóò mú àwòrán kan yóò ṣe kí ni o yóò mú wá àwòrán yẹn lànàbí ó rí tí ó máa sọ pé kí ni o àwòrán àwòrán yẹn gẹ́gẹ́ wọn kọ́ kí ni o àkíkọ́ ọlọ́run ọba ṣùgbọ́n yóò mú kí ni wá àwòrán kan wá sórí clear nísìnyí ma wọn ni as ah, àwọn apáṣọ fún wa pé bí mẹ́rin yẹn bá ti rí bẹ́ẹ̀ ni ó ti rọ́lọ́wọ́ bá sí ní dáadáa sí tó bí mi bá ti ọdíjẹ́ mú mi tó pé ọlọ́ngbà kò ní ọlọ́ngbà lè fẹ́ sin kankan fún yóò rọ́lọ́wọ́ bá kò tún ní rí bí rẹ̀ wà tẹ́yẹ́yá tẹ́bà níbi lọ́bẹ̀ rọ́lọ́wọ́ ìrẹ́ wà tẹ́lẹ́yẹ́ yóò rọ́lọ́wọ́ tí wọ́n mẹ́rin tiẹ̀ bá bí mẹ́rin ẹ̀bẹ̀ tí wọ́n ti wá mọ̀ yẹn náà bẹ́ẹ̀ ló ti rọ́lọ́ ó rí ní dáadáa ṣùgbọ́n ní dáadáa yẹn bí mẹ́rin ẹ̀ ti ń tóbi sí bẹ́ẹ̀ náà fa sọ pé bẹ́ẹ̀ ló ti máa rí i ló ti máa rí nǹkan tí ó máa represent pé ọlọ́run ló wájú wà bọ̀ yìí so wá ní ní ojú oorun fàkọ́ọ̀là ọlọ́ni ya Muhammad ìwọ ànábì ó ní al tẹ́dìrì fi máa yàkù tẹ́símọ́lì mọ́láwùlẹ̀ àlà ǹjẹ́ o mọ̀ ǹjẹ́ o mọ̀ nǹkan tí àwọn tẹ́jà màláìkà ní sánmà tí wọ́n jọ ń bára wọn sọ so ma bùlẹ́mọ́lì kàdísìn ẹ̀dílẹ̀ nítorí àsìkò so mà kọ́ọ̀lá wọn ni kúlítù wọn ni mà kọ́ọ̀lá wọn ni fàwádọ́ àyádáwú alákàtìfì ó dẹ̀ gbé ọwọ́ rẹ̀ báyìí ó gbélé mi lórí ìgbélé o èjìká fàwádọ́ àyádáwú alákàtìfì ó gbé ọwọ́ rẹ̀ ó gbé mi lórí ó gbélé kí ni o orí èjìká mi tẹ ẹ̀rọ bá gbẹ̀ngàn lé yẹn lórí èjìká ṣé kèé ṣe nǹkan tí yẹn rí nu so ìṣọlọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ àtàwàjáde tu bárìdà á bẹ́ẹ̀ náà sọ́dí yìí a ó sọ̀dí yá yìí tí mo fi rí tútùtù ọwọ́ ọlọ́run ọba tútùtù yẹn wọ ọbẹ̀ tó fi débi ibi ọyàn méjèèjì báyìí tútùtù yẹn tún débẹ̀ àdísù sọ̀hìn téèyàn bá dákò <laughs> so wọ́n sọ pé wọ́n sì wá tún wá béèrè lọ́wọ́ rẹ̀ ó ní àbí tí mo fi ń rí fi náà rí mo fi ń rí níbi ọrùn mi bíbí mo rí tututu yẹn níbi ọrùn mi débi ọrùn bẹ́ẹ̀ mo rí tututu yẹn ó ṣe àbẹ̀rẹ̀ question yẹn padà fàálìm tó máa fi sàmà máa fi àbùdì so olùmọ gbogbo nǹkan bá wà ní sẹ́mà àtìlẹ́lẹ́ ọlọ́run ajé kí n máa rí ọlọ́run ajé kí n máa rí wọ́n ní wà níbi sọ wà mọ́ ní sinmi àdìtẹ́dìrì máa yẹ tẹ́sí mo fi í sọ alimọ́lẹ̀ olùhàlà màá ní kúlìtù anáà mo ní bẹ́ẹ̀ ni wọ́n sọ pé kí ni wọ́n ń jẹ́ alẹ́ lórí wọ́n sọ nípa àwọn nǹkan tí ó máa ha ẹ̀ṣẹ̀ wa dànù irú ẹ̀san wo ni lágbájá fẹ́ gbà irú ẹ̀san wo lélẹ́ fẹ́ gbà ẹni tó bá ṣàlùwàlá nígbà fìlìmàkárì ẹ̀san wo ló fẹ́ gbà gbogbo àwọn tó bá gbé wọ́n bá ṣe àwọn dáadáa kan kí ni wọ́n fẹ́ gbà gbogbo àwọn gánwà yìí oní àwọn jájá àwọn màláìka ni wọ́n ń sọ láàrin ara wọn lọ́wọ́lọ́wọ́ ńgbà náà ìdí wọ́n sọ láàrin ara wọn ni ṣùgbọ́n tó wá ka gbogbo ẹ̀ lọ nìyẹn tí àdìsí yẹn fi délẹ̀ ó sọ gbogbo àwọn dáadáa tí àwọn màláìka ń sọ tí ẹ̀san wo ló wà fún ẹni tó bá ṣe léyìí ẹni bá sálámà sáwọn èèyàn ẹ̀san wo ló wà fún ẹni bá yẹ kíni ìgbà tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn àníbi wàá sọ bẹ́ẹ̀ pé ntí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn táwọn màláìka ń sọ lọ́wọ́lọ́wọ́ níjọ́ náà nìyẹn. so àdìsí fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé òṣìṣẹ́ ọlọ́run ọba kí ló ṣe o ọ jẹ́ ẹni tó rí ọlọ́run ó dẹ̀rí pẹ̀lú súrà kan àdìsí ẹlẹ́kejì àdìsí mọ̀tálà fún fìṣẹ́ àti àwọn àfáà àwọn àfáà kan gbàgbé kò lálàáfíà rárá so nínú àwọn àfáà tó jẹ́ pé mímọ sọ àdìs nínú àwọn àfáà tó sọ wípé àdìsí lálàáfíà Imam Ahmad bin Ambali wà ń bẹ wà àbúyálà al-Ambali ọ wà ń bẹ àfáà aládìsí àgbà ni àbúzúrí ata àrọ́ọ́sí nínú àwọn afá aládìsí àgbà ni wọn wọn gbà pé àdìsí o àdìsí tó lálàáfíà ni ṣùgbọ́n àwọn mímọ́ dọ afàwù nínú àwọn dódò afá àdìsí yìí òun náà ni yahya ibn ma'in wa nasa'i wa ibn iban ajar wa suyuti so àwọn dódò afá àdìsí yẹn àwọn nìyẹn so wọn kàn rí èèmọ̀ ń bẹ̀ lásán òun náà ni ṣùgbọ́n afá sọ fún àdìsí yìí kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ibi tó ti ṣẹlẹ̀ ojú owó náà ló ti ṣẹlẹ̀ tí ò sí ibi jí kí ni àdìsí náà àdìsí náà lábùsù kan náà àwọn lábùsù ẹ̀ ní òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní rọ àìtúrọ́ bí fílmà náà mi mo rí ọlọ́run ọba mi fílmà mi lójú oorun ó ní mo ti ọlọ́run ọba mi rà àìtúrọ́ bí fílmà náà mo wá rí fi súrọ́tì ṣáàbìn ó wá wá ní àwòrán ọ̀dọ́ bí ìwà fọ̀rọ̀tìn irun orí rẹ̀ kò dà wálẹ̀ lẹ́ báyìí ó kàn kún lẹ́lẹ́lẹ́ ó kún lẹ́lẹ́lẹ́ báyìí tó débi etí rẹ̀ báyìí <laughs> bó nìyẹn so òkúta ọdún sàlàyé fún wa wípé so òun rí ọlọ́run ọba tó jẹ́ wípé àlẹ́ yìí ó ń látún kọ̀dọ̀rọ̀ aṣọ tí ń bẹ lára rẹ̀ aṣọ bíi aṣọ blue ni oníbẹ̀lára rẹ̀ tó ń na ó tún ní àléyìn náà láàánú mi ń dáhàbí bàtà méjì tó wọ̀ bàtà góòdì ni aláwájú yìí fẹ̀rọ̀ ṣómi ń mo tún wá ń rí àwọn nǹkan kan tí ń fò àwọn flies kan tó ń fò tó jẹ́ góòdì níbi iwájú rẹ̀ báyìí so àdìsí ẹni ẹ tó <laughs> lábàrá bẹ́ẹ̀ àwọn afá wa ń ṣe ìsìbáàtù fún wa wípé àdìsí yìí ó jẹ́ nǹkan tó ṣe wípé ó ń ṣàlàyé fún wa àrùyàtú almanamiya rírí tẹ́yà máa rí nǹkan lójú oorun tẹ́yà máa rí nǹkan lójú oorun ẹni tó rí nǹkan lójú oorun so anabi ibrahim ní inni ara filmanami ani adibahuka mo rí lójú oorun bí ìgbà tí mò ń dú ọ mò ń dú ọ báyìí ẹ̀yẹ́sẹ̀ nǹkan tó ń ṣe ẹ̀ṣẹ̀ àkíkọ̀ nǹkan tó ń ṣe ẹ̀ṣẹ̀ ṣó ń dùn ni ṣó ń dùn bá lójú oorun kò dùn sójú ẹ̀ wá lálẹ́ sójú ẹ̀ lálẹ́ mẹ́ kí ló fi rí gbà yẹn ọkàn nìyí nǹkan tí fúnra bá sì gbóyè nìyẹn so clear sí abáyé nìsín so nǹkan tí fúnra bá sì gbóyè ó nìyẹn so ìyẹn analysis báàtú rẹ̀ kaba tẹ̀ fẹ́ sọ pé a fẹ́ lo kí ni o ọ̀rọ̀ Ibn Abbas so àwọn apáàjẹ kò yé wa wípé fòhádù èèyàn ọkàn èèyàn ò lè jẹ́ nǹkan tó ṣe wípé yóò gbà pé òun rí nǹkan kan nǹkan tó wá gbà pé òun rí yìí yóò wà á máa jẹ́ wípé yóò máa pè fún ara rẹ̀ lọ́lọ́run pé ọlọ́run ló máa ṣe kíní fún mi ọlọ́run ló máa ṣe kíní fún mi so lóbi jẹ́ wípé darajatul insan ó ló ga jù daraja mẹ́ta ló wà lẹ́yìn máa wà téèyàn bá di mùsùlùmí daraja mẹ́ta ló wà daraja àkọ́kọ́ òun ni daraja tún islam téèyàn bá di mùsùlùmí lónìí islam ló kọ́ fi bẹ̀rẹ̀ al-amal adọ́hìrọ̀ àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tó fojú hàn akírun agbàwẹ̀ àti gbogbo ẹ̀ yóò kọ́kọ́ máa yóò kọ́kọ́ máa rọ lọ́rùn tó bá pẹ́ àkó bẹ́ẹ̀ á di daraja tún lé iman okùnṣẹ́ ọkàn kéèyàn onígbàgbọ́ tán yá sọ́lọ́run dáhàyà lọ́wọ́ jẹ́lẹ̀ kẹta ni kí ni ó daraja tó lè ìsàn kéèyàn tó lè ní ó ṣòro ó ní ubudulaha ka anakatarọ́ọ̀hù ṣé wàá rọ́ lọ́ni ka anakatarọ́ọ̀hù bìfọ̀ àdìkà wàá fi wàá ló pín kankan síwájú ọlọ́run pé tó gbé kankan síwájú wa tó ń wò báyìí pé ah ọlọ́run mo wò yìí tó fẹ́ fi àjẹ́ mi <laughs> so ìgbà náà tó dé daraja tó ga nínú ẹ̀sìn ọlọ́run tó o fojú yà ń pé ah ọlọ́run ni mo ń wọ yìí tó fẹ́ fìyà jẹ mí níwájú mi kàánà kàtàrà àyìn lamtakùn tàrà òfà iná ú yàrá ọ̀ka bó bá tẹ̀ lé rí pẹ̀lú ojú fẹ́ ọkàn rí tó bá rí yẹn gbọ́n gbọ́n wù rí ọ. tó gẹ́gẹ́ báyìí làwọn afáàfin ṣàlàyé fún wa tó yé wa àyàpá náà dẹ́ wa tó jẹ́ pé òun gangan náà fúnra rẹ̀ àyà Kùránì tó tún ṣàlàyé fún wa wípé tá a bá ní ìmánì dáadáa tí ìmánì wa tó bá dúró dáadáa a máa jẹ́ ẹni tó ṣe wípé a máa rí nǹkan pẹ̀lú ọkàn wa tí ò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́ni kàlá láòtà àlàmúnà ilmọ̀lìyẹ̀kìn látara òun náà lè jẹ̀hìm o lè rí jẹ̀hìm láéláé o lè rí náà jẹ̀hìm láéláé iná iná ó lè rí ṣùgbọ́n tó bá gbé kí ni o kàlà láwùtà àlàmúhùnà kí ni o ìmọ̀lìyẹ̀kì kéèyàn tó ní ìmọ̀lìyẹ̀kì yẹ̀kì mẹ́ta làwọn afáà pín ìmọ̀lìyẹ̀kì hakuliyẹ̀kì kí ni o wà kí ni o wà àìnuliyẹ̀kì mẹ́ta làwọn afáà pé ìmọ̀lìyẹ̀kì olèyàn máa ń ní láyé téèyàn fi máa ń fi ọkàn máa ń ní nǹkan kan wípé ah ọkàn yẹn ọmọ rí iná báyìí ọkàn yẹn ó sì máa rí pé òun fẹ́ wà àdìjọ́ náà báyìí tó jẹ́ pé àwọn tí wọ́n bá fẹ́ pánú àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà bí ìgbà tí wọ́n rí àlìjẹ́ náà báyìí bí ìgbà tí wọ́n ṣe kí ni o bí ìgbà tí wọ́n rí iná báyìí òun ni wọ́n fi lè ju ara wọn lẹ́ẹ̀lẹ́ pé kí wọ́n pa wọn. téèyàn bá nílé yìnyín nílé wọn gbà yóò máa ké ni ọlọ́dún máa gbà mí. olóò máa bá ní ẹ tó gbé kí ni tí ń rí ti kọjá nǹkan ni o nǹkan tí wọ́n rí pẹ̀lọ́kàn rẹ̀ kò rí rí ìgbà ṣùgbọ́n ó rí pẹ̀lú kí ni o ó rí pẹ̀lú ọkàn rẹ̀ so ilmọ̀lì yẹ kí ni ẹ tó bá ti wà fún yàn nínú ẹ̀sìn ẹ̀sìn ó yé yàn ẹlẹ́mi ẹ̀sìn ó yé káwọn ẹgbẹ́ nìyẹn gbé ẹjẹ́ gẹ́ni kó dìde fún wa kó kàn pé orúkọ Jésù kó ṣàdúrà fún wa àkẹ́wà bá lé mẹ́ ẹgbẹ́ ògbé èmi ni màá sàmì sírú ilé ẹ̀sìn mi ti bàjẹ́ nìyẹn yóò máa nílẹ̀ mi ẹgbẹ́ ẹ̀sìn òun bá yóò ti máa gbé tí bá ilé ṣe àmì bó bá ilé ṣe ìyẹn pẹ́sí kì í bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀sìn mi ti bàjẹ́ yóò sì máa gbà bẹ́ẹ̀ ọlọ́yìn ọ̀gá yẹn kẹ́sí àwọn mi kan lálẹ́ ní àná ààrẹ àsìkò tá a máa sínú àparí lẹ́kṣọ̀ ó kù ìṣẹ́jú máa àní ìsinú kù ìṣẹ́jú márùn-ún bàtà yà tó kù ìṣẹ́jú méjì àwọn fẹ́ẹ́ àwọn ìyá fẹ́ẹ́ já sínú ó dá jẹ́ báyìí sọ́lá máa fi àṣẹjú méjì jẹ́ yẹn ni ẹ̀wọ̀n dọ́ba inú ẹ̀yìn náà wọ́n ní bá ní bá wọ́n ní wọ́n lọ mo ṣe wọ́n lè jẹ́ ìyá a think of an eye ìyá ọlọ́run sọ lè dúró tó lè jẹ́ ìṣẹ́jú tìǹtìǹ báyìí káàmì zúlọ kìlọ̀ sísàlẹ̀ sọ lè dúró jẹ́ ìyá ọlọ́run yẹn sẹ́wọ́n yọ̀ ká ń gẹ́sí ìgbàgbọ́ ni máa ń jẹ́ kéèyàn ò bẹ̀rù ni máa ń jẹ́ kí nǹkan dénú ọkàn yẹn ìyẹn ni irimu lè yẹ kéèyàn tọ́ba jẹ́ obìnrin àlùkí àwọn tẹ́yìn bá fẹ́ kú èyí ó rí akúlẹ̀ yẹ kéèyàn akúlẹ̀ yẹ kéèyàn àrí màláìka kú rí èyí ó padà rí pé màláìka kú ni ìyẹn ni akúlẹ̀ yẹ kéèyàn so ẹ bá ti tọ́ kúwò tán yẹn ó ti rí àyínú lè yẹ kí àyẹ̀dọ̀ bá ti jọ́ bí alẹ́ kíámù ó máa wo náà gangan lọ́ọ̀kan báyìí àyínú lè yẹ kí ni pé kí wọ́n máa wo nǹkan lọ́ọ̀kan lọ́ọ̀kan báyìí wọ́n máa rí lọ́ọ̀kan báyìí àyínú lè yẹ kí ni so àkùn lè yẹ kí ni pé ìyẹn wá tọ́ kí ni yẹn so ilmu yẹ kí ni mi ti lé ayé bí o tí ì tọ́ o ṣùgbọ́n ìmọ̀ni rẹ̀ ó gbé ọ débi tó ti ní ilmu yẹ kí ni bọ́lá ti lè wẹ ni ẹ kí yẹn bá kú ẹ̀ pé àdéhùn ìbálòsọ́nù sọ́tù wá kẹrin inna hadha la huwa haqqul ó ti rí kúmẹ̀ ó ti tọ́kú tẹ́ ẹ̀ bá wọn kálọ̀ kan tẹ́yìn rí rí òun náà ń pè ní àìnù lìyẹ̀kì òun wò lọ́ọ̀kan bẹ̀ kò tí ì tọ́ba yẹn nìkan tẹ́ ń fi ìyà jẹ tí wọn náà rí mẹ́tì fi ìyà jẹ so àìnù lìyẹ̀kì rẹ̀ lórí o wọ́n kọ́ ní ìyà ń jẹ kò lè dàbí torí pé kò lè hàn mọ̀dájọ́ wọn gangan lọ́ba jẹ kí ló rí yẹn akọ lìyẹ̀kì rẹ̀ nù. ṣùgbọ́n bí wọ́n fi ọkàn ro pé ìyà ìyà máa ń jẹ yẹn kí ló rí yẹn ilmu lìyẹ̀kì كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ẹ máa rí iná báyìí tẹ́lẹ̀ ó sì máa báyìí ẹlẹ́bí ò kàrámù sí ẹlẹ́bí ò kàrámù sí ẹlẹ́bí ò kàrámù sí ẹ tí máa ṣe ẹyọkan yìí ọlọ́run jù mí sínú ọ̀nà báyìí ẹnu ẹlẹ́bí ó sì máa bá ṣòkè tó ń pè ní ẹ pé èèyàn rí nǹkan kínníkínní ẹ o before hard rògbòkílẹ̀ sábà so ó rí nǹkan pẹ̀lú fòhádù rẹ̀ olùyẹ̀wò so látara bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àlàyé tá a ṣe fún wa yìí ó máa jẹ́ kí gbogbo wa náà káwa náà máa mọ̀ wípé nǹkan tí Ibn Abbas sọ kò ní máa jẹ́ nǹkan tó dàrú mọ́ wa lójú rárá so pẹ̀lú nǹkan tá a kà fún wa nísìnyí kò ní máa jẹ́ nǹkan tí gbogbo wa náà máa sọ pé ah kò yé mi o kò yé mi o mo rò pé ó yẹ kó clear sí wa báyìí so bí ẹ ti jẹ́ òní so látara bẹ́ẹ̀ a ti ṣe ìsìbáàtù fún wa wípé bàtú ṣe ọlọ́run bá gun sánmọ̀ lọ ó jẹ́ ẹni tó ṣe wípé kò jẹ́ ẹni tí ó rí ọlọ́run ọba rẹ̀ so ó débi sidratul muntaha so nǹkan tó kàn á kú nísìn òun náà ní wípé ká ṣe ìsìbáàtù àlè ìsirọ́ wàlmírọ́j ká ṣe ìsìbáàtù rẹ̀ mo lọ pé àlè ká gbogbo àdìsí yẹn tán lónìí ṣùgbọ́n a máa ṣe ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun náà ni a máa ṣe àdìsí náà tó pé yóò máa ní àwọn àlàyé kọ̀ọ̀kan àwọn àlàyé díẹ̀ díẹ̀ so ibi tí àdìsí tí a ti bẹ̀rẹ̀ fún wa mo sọ fún wa pé lára nǹkan tí àwọn èèyàn jiyàn lé lórí òun náà ni pé Isra wal Miraj àwọn kan gbà pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣẹlẹ̀ nítorí pé ọ̀gọ̀rọ̀ àdìsí tó wá. òun ló jẹ́ wípé àdìsí ó dá wá yóò kàn sọ̀rọ̀ ìsirọ́ àdìsí ó tún dá wá yóò sọ̀rọ̀ alimiraj ṣùgbọ́n àdìsí kan péré tí mọ́mọ́ ahmed gbà wá òun ló kó méjèèjì pọ̀ ó kó àdìsí yẹn pọ̀ làwọn afábìsọ pé àdìsí yóò olóran àwa lọ́wọ́ wípé ìsirọ́ alimiraj wọ́n ṣẹlẹ̀ pọ̀ ní kíni o ẹ̀ẹ̀kan náà so àdìsí yẹn. ó wá òun ni ó jẹ́ nǹkan tó ṣe Imam Ahmad òun náà ni wọ́n gba àdìsí náà wá so àdìsí yìí Anas Malik so ó wà nínú àdìsí yẹn tó jẹ́ sọ̀hábà ó nìkan kọ́ wá ní sọ̀hábà ni Anas Malik ṣùgbọ́n ọmọ ni ten years òun náà ti mú ayọ́dọ̀ ànábì so ọmọ ten years nígbà yóò ti mọ nǹkan nígbà náà dáadáa náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àdìsí o. Kọwaa wá tún wá dàgbà wá ó tún wá gbà wá lọ́dọ̀ sọ̀hábà so Malik bunu a òní sọ̀hábà tó gba àdìsí náà ní ọ̀dọ̀ rẹ̀ so àdìsí yìí òun náà ni a máa kọ́kọ́ la máa kà fún wa so kí ló sọ ń bẹ̀ ó ní pé Malik bunu sọ́à ó ṣàlàyé fún òun pé ananabi yalọ sallallahu alaihi wasallam wípé anabisa ànláyèlátì òsèrèyàbí ì ànábì sọ ọ̀rọ̀ ifú òun nípa àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní alẹ́ ìgbà tí wọ́n mú ànábì gun sánmà lọ kọ́lá ànábì sọ báyìí pé bẹ̀yìnàmà anáfilẹ̀ àtìmì bẹ̀yìnàmà anáfilẹ̀ àtìmì sàbẹ̀fọ́n àwọn ní láàrin ìgbà tí mo wà ní ààyè tí wọ́n ń pè ní kí ni ọ àti ìkànnì àwọn tó gba àdìsí náà wá kọ̀tádà nínú àwọn tó jẹ́ àwọn rùwátì àdìsí náà ó ní fìlì hijiri ó wà níbi hijiri lè kí ni ọ Ismail bẹ̀sàlá hijiri Ismail fún wa so ẹgbẹ́ kan báyìí ibi Kaaba ibẹ̀ ni wọn ò ibi àárín ibẹ̀ yẹn báyìí so ara Kaaba náà ni òun náà. so lẹ́gbẹ̀ẹ́ ìgbà náà mọ̀dìtẹ́jì án mo jẹ́ ẹni tó sùn sílẹ̀ lẹ̀ ìdí àtà ni a ti ń olùwà kan olùwà tó wáyé ọ̀nà ni Jibril ó wá jẹ́ ẹni tó wá bá mi olùwà yìí kẹ́ wá ṣe Jibril nìkan ló wá wá àwọn mẹ́ta ni wọ́n wá gẹ́gẹ́ bí àdìsí ti mú wá kò kí ń ṣe Jibrilu. òun nìkan ló wá jìbìrìlù wá gẹ́gẹ́ bí àdìsí gẹ́gẹ́ bí ó ti mú wá wọ́n dẹ̀gbà gbà wípé mikaílù náà òun náà jẹ́ ẹni tó tẹ̀lé wọn sọ ìsọ̀rọ̀fíìl òun náà jẹ́ ẹni tó tẹ̀lé wọn sọ àwọn mẹlẹ́kà mẹ́tẹ̀ẹ̀ta àwọn afáàmọ́ fìdí wọn múlẹ̀ wípé àwọn náà ni wọ́n jẹ́ ẹni tó wá torí pé àlámọ̀rí tí ó tóbi ni. ọ̀gbọ́dọ̀ ẹgbẹ́ jìbìrì nìkan òun náà ló bá ṣe ìrìn àjò yẹn ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọ́kọ́ wá torí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ operation olóyìnká àwọn wá ṣiṣẹ́ operation ni ẹnìkan ò sì lè dá sí so ẹnìkan gbọ́dọ̀ wọn múyàn lọ́wọ́ kẹ́nìkan múyàn lẹ́sẹ̀ so ló jẹ́ pé so <laughs> wọ́n ti ṣe operation dípẹ́dípẹ́ ẹ so kì í sẹ́ àwọn ìbò ní ẹgbẹ́ operation di Islam ló ní so látara bẹ́ẹ̀ kámẹ́rù kí báyà nǹkan kan wà tí wọ́n mú adẹ́jẹ́ tuntun so ó ní ìgbà tí mo sùn yìí ẹnìkan wá bá mi fàjáàlá yakulu lè sọ ibi i alẹ́ ọ̀sàtì bẹ́yìn náà sàlàsà ó bẹ̀rẹ̀ sí í sọ ọ́ fún ẹni tó jẹ́ ẹnì kejì rẹ̀ sọ ó ń sọ fún ẹni tó jẹ́ ìkànnì àwọn tó wà pẹ̀lú yẹn wà ní alẹ́ ọ̀sàtì so alẹ́ ọ̀sàtì nígbà mi a máa jẹ pé ó wà láàrin àwọn méjèèjì ní ojú tó fi wò wọn tó kàn máa mú súrà kan wọ́n máa mú wá so tí wọ́n máa fi wọ́n máa mú gbé yẹn wá bá ìṣọ́ ọlọ́run ọba yìí so ẹnìkan náà àwọn mẹ́ta ó wá ń bá kejì ẹ̀ ó wá sọ fún pé ó ní wọ́n bá òun ó ń bá sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ wọn ò sọ níbi bíi wọ́n ń béèrè lọ pé ń pé ta ni ìyẹn sọ pé eléyìí ni gbajúbìrì náà yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ tí ó ní pé kó lọ mú ànábì wá kó jí ànábì kó mú wá ìwáyà mi wà pé àfẹ́túnṣe lọ́ọ́ máa kà kó má bàa gbà wá ní àsìkò tí wọ́n fi wá mú ànábì wá. sọ ọ wá ní fàkọ́dà kọ̀tádà bá túmọ̀ kọ́dà yẹn ní ṣákọ̀ wọ́n wá fàyà má bẹ́ẹ̀nà áàdì yìí ìlà áàdì yìí gbẹ́dọ̀ wáyà tí wọ́n fa bìkan ya níbi ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ìbò náà ni wọ́n fàyà sọ láti bíi ọrùn ẹ̀ báyìí òun náà fàyà wá síbi gbáyà rẹ̀ báyìí débi tí ihò kan wà níbi gbáyà báyìí wọ́n fàyà wá síbẹ̀ báyìí so operation yẹn òun ni wọ́n wá ṣe fún anamisa ọ̀sánlá operation yìí kò rí pé a máa ka àdìsí lọ àwọn tó jẹ́ àwọn àfáà nígbà tí wọ́n bá ń túmọ̀ àyà pé alam nashra laka sọ́dẹ̀rọ̀ka wọ́n a máa túmọ̀ operation yìí níbẹ̀ oríṣìí làwọn àfáà ni wọ́n pín sí àwọn kan gbà pé operation yìí ẹ̀ẹ̀kan péré ni àwọn kan sọ wípé operation yìí ẹ̀ẹ̀mejì ni àwọn kan sọ pé operation yìí ẹ̀ẹ̀mẹ́ta ni àwọn kan sọ wípé operation yìí ó mọ̀tà àdìdà ó pọ̀ kìí sẹ́ẹ̀kan mọ́ kìí sẹ́ẹ̀mejì kìí sẹ́ẹ̀mẹ́ta mọ́ àwọn oníwà ní ẹ̀rí àwọn tó ní ẹ̀rí òun làwọn tó pè ní méjì àwọn tó pè lẹ́yọ kan wọ́n ń takọ àdìsí ni àdìsí abẹ́ ká nísìn àdìsí wà nù Bukhari àwọn gbà wí pé ìgbà táwọn ẹbí ò tí ìdànà bí ọlọ́run òun ni wọ́n wá ṣe kí ni o ni wọ́n wá sọ pírẹ́ṣàn fún ànábì ìgbà tó wà lọ́mọ kékeré ẹ̀rí ìyẹn dẹ̀ fìdí múlẹ̀ wípé kò ní sí ọpẹ́ṣàn mi màá nígbà yẹn ti wá lẹ́ẹ̀kan tó sì lákùn ẹ̀yẹn tó ti bá fọ̀kú ọmọ ẹ̀ ẹ̀dùn ayé ọlọ́run tó wá padà wá ń jọ́ mi sọ́nà ọ̀fọ̀ mọ́ dáadáa ni ṣé kò sọ pírẹ́sìn ẹ̀ dáadáa ni ìròyìn táwọn fi ro tiwọn nìyẹn ṣé ìjọba yá tí ètò yàtọ̀ ni ìròrí yẹn làwọn gbé wá ẹ̀ sọ pé gbogbo ẹni bá tún ti gba operation míì wá àwọn òní gbà ní ìsìn yẹn wọlé àwọn ọ̀fẹ́ gbà wọlé kò dẹ́ kí wọ́n dẹ́gbẹ̀rú òní bẹ́ẹ̀ wá lópin bàtà ti sì bá ti lálàáfíà kí làwọn ẹ̀rọ bí yẹn fẹ́ máa takò fún kí wọ́n ní pé kò sí nǹkan tó kọ́ọ̀lù fún kí wọ́n ó tún operation yẹn ṣe ẹ̀dígbẹ́ nìyẹn torí gbé àwọn tó wá sọ operation yẹn àwọn tó perfect nínà pé tó wá sọ pé wọ́n ti tún operation yẹn ṣe ó mì pé ọlọ́run ọba ara àwọn tí ò perfect wá bí wọ́n sọ operation yẹn àbí wọ́n ṣe dáadáa ọlọ́run ẹgbẹ́ àbọ́lọ́run ti wọ́n yẹn wọ́n tún wá ṣe wá ṣe mí àìfìrò rí bá ń sọ̀rọ̀ ọlọ́run ló ní ikma ọlọ́run ló mọ tóbi ní kí wọ́n ṣe lẹ́ẹ̀mejì ló àwọn tó pè lẹ́ẹ̀mejì wọ́n gbàgbé bàtà nàbí wà ní kékeré àdìsí anas ó fi díẹ̀ múlẹ̀ bàtà nàbí wà lọ́dọ̀ àwọn bani sad ìbí náà ti lọ tọ́jú ànábì náà ti ń tọ́jú ànábì náà ti ń dàgbàlagbà síbẹ̀ ibẹ̀ ni jìbìrì ti wá bá tó dẹ̀ mú kúrò láàrin àwọn ọmọ kéékèèké tí ń ṣeré ó sì mú ó sì la ọkàn rẹ̀ ó sì gbé omi sẹ́mísẹ́mì wá ó wá bá fi omi sẹ́mísẹ́mì fọ ọkàn ẹnu ó dẹ̀ gbẹ ó dẹ̀ dá padà síbẹ̀ ìwáyé lẹ́yìn wá pé ó fomi sẹ́mísẹ́mì O fi fọ nǹkan kan wà nú ọkàn wa ọkàn wa ọkàn gbogbo àyàn lọ́wọ́ ọlọ́run ayọ èdè gbogbo kan wà níbi ọlọ́run gbogbo ẹ bẹ́ẹ̀ tà níbi kò bẹ́ẹ̀ ó wà wa ó ti wa gbogbo wa lọ́wọ́ wa so agidi gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ mú ọkàn níbi ọwọ́ àfọ̀kù bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ìwáyà yìí wọ́n ní ìgbà tí jìbìrìlù la ọkàn rẹ̀ ó tún wá kó sí ọkàn yẹn dáadáa àlè ìkìmàtà wàlẹ̀ iman nítorí wọn kó sílẹ̀ ìrìwáyà tí níta fẹ́ kà ó gbé kí ni o wisdom bí mímọ̀ nǹkan dáadáa sí àti ní ìmánì dáadáa sí so bí ó ti yàtọ̀ sí wọn nìyẹn ó gbé ta lákọ̀ọ́kọ́ wọn fọ gbogbo tí ó jẹ́ kéèta wọn fọ fún bẹ́ẹ̀ eléyìí tí wọn wá ṣe another thing wọn wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá fi kí ni òkó kún fún ìmánì sí àti ìkùnmá yàrá ìdọ́lá méjèèjì rísìn náà púpọ̀ gan tẹ́fí wá ṣe so olóbi jẹ́ pé méjì yìí ó fi ìdí múlẹ̀ wọ́n ṣe kan fún nígbà kékeré ìgbà tí wọ́n dẹ̀ ṣe fún tán àwọn ọmọ kéékèèké náà yọ ń ṣe ni wọ́n rí bí ah ẹnìkan mọ̀ tí wọ́n á mú ọmọ kúrò lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ ará nàbí sàlámà mọ̀ wọ́n sáré lọ lé ìgbà tí wọ́n fi dé wọ́n ti sọ pé ṣàn wọ́n kàn rà nàbí ni wọ́n kàn rí bí ara rẹ̀ ò ṣe dáadáa ìkànnì báyìí sọ pé ṣàn fún yàn dáadáa èèyàn létí wọ́n kàn rí bí ara rẹ̀ ò ṣe dáadáa ẹni tó yà ń gbọ́dọ̀ rẹ̀ wo pé eléyìí ẹ̀rù ń bà mí fún ọyà tó dá padà sí ọ̀dọ̀ wọn ọ̀dà so ìyẹn ni operation tí wọ́n gbà wípé wọ́n ṣe fún ànábì ní kékeré ó sì fìdí múlẹ̀ pẹ̀ládìsì tí ó sì yẹ méjì rẹ̀ nínú muslim operation ẹlẹ́ẹ̀kejì òlélẹ̀ àwọn tó ń gba operation ní mẹ́ta ni pé ìbàdàn wọn fẹ́ sọ ànábì dànábì ní òbú wà wọn pé ọlọ́run sọ operation fún bẹ̀tẹ̀ àwọn afáàsọ pé èrì tí wọ́n mú wà ò fìdí so àwọn tó wọn sọ pé ọ̀pọ̀ àwọn rìwáyà kan ni wọ́n kàn ń wò àwọn rìwáyà kan tí yóò fìdí múlẹ̀ wo àwọn rìwáyà yóò fìdí múlẹ̀ àwọn sọ pé ọ̀pọ̀ ti wọn tó fi jẹ́ pé àwọn tó pè lẹ́yọ kan wọn ò ráìtì àwọn tó pè ní mẹ́ta wọn ráìtì àwọn tó pè ní púpọ̀ wọn ráìtì àwọn tó pè ní méjì àwọn ní kí ni o ẹ̀rí wọn fìdí múlẹ̀ so látara bẹ́ẹ̀ nǹkan tá a rí gbọ́ yé òun náà ni pé wọ́n ṣe kí ni o operation fún ànábì wọ́n la ibi ọrùn rẹ̀ títí dé ibi tí ó kan àyà yorùbá ti máa ń pè nìyẹn so wọ́n là débi kí ni o ó kan àyà rẹ̀ gẹ́gẹ́ wọn bí ti sọ ẹni yẹn pàṣẹkọrọjà kọ́lbì ẹ̀gbẹ́ omi zemzem òní wọ́n ti ṣe ó ní ó wá mú ọkàn mi ó mú jáde so ìgbà tí wọ́n mú jáde wọ́n gbé abọ́ kan wá abọ́ yẹn jẹ́ abọ́ gold abọ́ yẹn kún fún ìmọ̀nà wa ìkùmọ̀tàn ìgbàgbọ́ àti gbígbọ́n nínílà àkáyèsí sọ wọn ní fagasala kọlbì ọfọkàn rẹ kó o tún wá dán kí ni omi yẹn tó ń gbé wá yẹn o tún wá dán sí i súnmọ́ àṣà ọwọ́ adá o kí ni omi yẹn sí ó dá sí ọṣẹ wa rán pọ̀ ìwáyà tó sọ pé ó rán pọ̀ àti wọn parí ẹ báwọn so bí wọ́n ti sọ pẹ́sẹ̀ fún ànábì nìyẹn so clear sọ báyìí so omi zemzem òun náà ni so òun náà ni wọ́n fi sọ pẹ́sẹ̀ fún òun náà fi fọ ọkàn ànábì ṣùgbọ́n omi tí wọ́n gbé wá yẹn òun ní ikma àti iman ó ní nínú ìwáyà bukola tó ní fa àfọ̀rọ́gà fi sọ́dìrì ọwọ́ àdá sínú gbáyà mi súnmọ́ àtìbákọ́ hù lọ́wọ́ pàdé lọ́wọ́ aràn pọ̀ so nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ nìyẹn nínú al-Isra wal-Mi'raj lẹ́yìn ọgbà náà òun náà wà ní wípé nǹkan tó wá kù òun náà wà ní pé wọ́n fẹ́ ṣèrìn àjò ìrìn àjò ló wá kù náà fẹ́ ṣe máa nísìn wọ́n ti máa nàbí kú láti ibi ilé ọlọ́run ọba níbi Idris Ismail wọ́n wá síbi ẹgbẹ́ kí ni o zamzami wọ́n sọ operation fún un lẹ́yìn ìgbà náà wọ́n wá mú dábà kan wá dábà yẹn òun náà ń pè ní alburok nínú rìwáyà mi rìwáyà ilé òní alburok wọ́n ní dábà yìí ọdún náà lè bagli ẹranko kan náà ń pè ní bagli kò tó wà fọwọ́ kọ́lì imar ojú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ó dẹ̀ jẹ́ abuyadu ó jẹ́ white so ó kọ tí wọ́n ń pè ní aliburọ́ọ̀kù wọ́n wá fẹ́ ròyìn àlùbùrọ́kù yẹn wọ́n ní yakọ̀ ú họ́tì wù ú ìgbésẹ̀ àlùbùrọ́kù ibi tó bá ìdá àksọ̀ tọ̀rọ̀ fìhì ibi tó bá ń wò lọ́ọ̀kan báyìí tó bá ti wo ojú rẹ̀ báyìí tójú ẹ̀ bá dé báyìí tó bá ti gbé ẹsẹ̀ ibẹ̀ lẹ́sẹ̀ yóò dé so ojú rẹ̀ tó bá ti wo ọ̀kan báyìí ibi tí ó bá wò yẹn ibẹ̀ ni kí ni ó ibẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ ó dé so látara bẹ́ẹ̀ ó wá ní fa omilitu alẹ́ yìí wọ́n gbé mi sí orí rẹ̀ fàǹtọ́lákọ̀ bí jìbìrìlù alẹ́ ìsàlá jìbìrìlù wa mú mi lọ ọ̀dọ̀ àwọn kejì jìbìrìlù mú lọ so àwọn yòókù ti padà sí sánmà àwọn méjì tó kù wọn ò tẹ̀lé wọn mọ́ so wọn àti jìbìrìlù náà jọ wà lórí kí ni ọ àlùbọ̀rọ̀ ọ̀hún nínú ìwáyà tanka, lọ́wọ́lọ́wọ́ báyìí. nam ó ní ata ata bíi so olóhùn ni ó mú mi lọ nam hmm? so ìwáyà yẹn ó sọ fún wa kí ni o òun ló jẹ́ ẹnì tó jẹ́ wípé ó mú mi lọ gbọdọ̀ gbẹ̀rù wáyà lẹ́yìn tí bọ́ síbi pé kí ni o ata ata bíi. ìwádìí tí mo kà lẹ́ẹ̀kan ìwádìí tí mo fẹ́ kà gangan ìwádìí ilé ọlọ sí sẹ́mà direct ni ata atabi ilà sàmà ìwádìí àmọ́ muhammadu míì ni mo lọ kà yẹn ìwádìí àmọ́ muhammadu ìtẹ́lẹ̀ yìí tó kọ̀ nẹ́ẹ̀tì méjèèjì pọ̀ òun mọ̀ kọ́kọ́ fẹ́ kà òun kọ́kọ́ fẹ́ kà so anas múnú malik ọlọ́sẹ̀ kí ni òun ló gbà wá so òun òun ò sọ̀rọ̀ bí tí wọ́n ti tí wọ́n ti fi ọkàn ànábì ṣùgbọ́n ló sọ ni pé ànábì ni wọ́n mú ẹṣin àlùbọ́rọ́ọ̀kù wá ẹṣin àlùbọ́rọ́ọ̀kù yìí jẹ́ dábà funfun ó ṣàlàyé báyẹn náà ó wá lè ṣe ọlọ́ọ̀bá ni mo wá pààrọ̀ kíbùtù mo wá gùn fàṣàrọ̀ bí òun lọ́wọ́ mi rìn àtá àtẹ́yìntù Baitul Maqdis ìwáyà yẹn ló so ìwáyà ni mo lọ ka alẹ́ sẹ́ni sí òun kẹ́ lọ sí sánmà direct ni ṣùgbọ́n ìwáyà ilé ìlọ́wọ́ sọ pé kí ni o òun ni ó wá lọ sí Beti Magdas òun làwọn afáàfin so al àti kí ni ọ al jùlọ so látara bẹ́ẹ̀ ó ní ọwọ́ agbẹ́mídé Beitil Magdas farobatitu dáàbà Beti Magdas ibẹ̀ ni wọ́n ti so dáàbà yẹn mọ́lẹ̀ níbi tí àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n lò gbà ń bẹ̀ yẹn ibi tí wọ́n máa ń so dábàá àwọn mọ́ ibẹ̀ náà lọ́rọ́ ní ká nàbí oṣù dábàá yẹn mọ́ so ṣùgbọ́n dábàá yìí àti sánmà náà ti mú wa torí pé jìbìrì ló wa láti sánmà so látara bẹ́ẹ̀ òṣèlú ọba ní súnmọ̀ dàkọ́lítù mo wá wọlé fàṣọláìtù fi í rákà àtẹ̀yìn so mo wá kí rákà méjì mo kí níbẹ̀ so rákà méjì yìí ó máa jẹ́ kí ni ó ta iyatulé masjid lẹ́bàá wọn bí kí tán olùwà àti jìbìrìlù wa gba sánmà lọ ṣùgbọ́n rìwáyà tá a ti máa dúró òun náà ní pé rìwáyà pé ànábì kírun fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tó lẹ́yìn ànábì ànábì wa kírun fún wọn wàhálà mẹ́ta olóṣẹlẹ̀ ń bẹ àwọn kan gbà wípé bàrà nàbí fẹ́ máa lọ òun ni àwọn ànábí ọlọ́run ọba wá tí wọ́n tó tánàbí wọ mọ́sálásí bó ti wọ mọ́sálásí yẹn ànábí wa kírun fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run gbogbo wọn jọ wá gbéra lọ sí sánmà padà àwọn kan ní rárá kò lè rí bẹ́ẹ̀ kò pọ́sibù kò rí bẹ́ẹ̀ tó gbé ìwáyà mi wà lọ́wọ́ pé ìgbàdo dé sánmà tán ó ní oúnjẹ sẹ́mà kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ pé ta lélẹ́yìn alábẹ̀rẹ̀ pé ta lélẹ́yìn bí wàá gbẹ̀yìn òjò ọmọdé yẹn tẹ́tẹ́lẹ́ ni eléyìí ni Musa eléyìí ni Idris eléyìí ni Yusuf eléyìí ah gbọ́dọ̀ ẹgbẹ́ máa dijọ́ kírun láti sàlẹ̀ wá ni ẹlẹ́gbẹ́ máa sọ pé ah Yusuf ti máa kírun lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ o àǹfààní kò pọ́sibú kò rí bẹ́ẹ̀ sákan ni pé ìgbà tí wọ́n wà ní sánmọ̀ ìgbà náà lànà bí ṣe kí ni o ló ṣe ìmáàmù fún wọn ìgbà tí wọ́n wà ní sánmà lànàbí ṣe gíní ló ṣe ìmáàmù fún wọn wọ́n wá kírun lẹ́yìn ànábì sórí pé kí ni àwọn fi sọ bẹ́ẹ̀ òun ni pé tá a bá ka rìwáyà kan tí fẹ́ ka ní sinmi rìwáyà wà nínú muslim ànábì sọ yí pé òun wá kírun fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba ó kírun fún wọn ìgbà tó wá kírun fún wọn tán ó wá ní òun wá rí òun wá rí hasinu náà ẹnì tó jẹ́ wípé ó ń sọ ha hosinu nar ẹni tó ń sọ ilé náà òun wá rí òun wá bè lọ́wọ́ owó dọ̀dá àwọn wá bèèrè lọ́wọ́ àwọn ayé nìkan lọ́gbọ̀n níbi ta lélẹ́yìn jìbìrì wá sọ fún òun wípé hosinu nar nìyẹn àbáwọn ní gbàgbé immediately náà kírun tán ló bèèrè lọ́wọ́ jìbìrì wípé ta ni eléyìí tó sì gbé ní kọ́sínù náà rè kọ́sínù náà rè òdẹ́lẹ́ bá wọn wá sí kí ni o ìsàlẹ̀ ó ìwé kí lóun òkè sánmà òun ló máa wà so látara abẹ́ ọdún pé sánmà náà gẹ́gẹ́ ni ó òun ni wọ́n ti kírun àwọn kan kò kírun sánmà ìgbà padà bọ̀ wá tí gbogbo àwọn ànábí ọlọ́run ọba tẹ̀ lánàá bí padà wá sí wọ́n sì wá sí sálẹ̀ tí wọ́n wá dé kí ni o tí wọ́n wá dé bẹ́tì mọ́gídàsì padà ìgbà náà lànàbí wá kírun fún wọn ìgbà tó kírun fún wọn kálukú tán kálukú wá padà sí sẹ́wọ̀n òun náà wá padà sí mọ́kà wọ́n nítorí pé kí ni o nínú rìwáyà tó wá òun náà ni wípé fa'anati salat àsìkò òun wá dé ó wù àsìkò òun dé ìrun kan ló kí fún wa ìrun kan ìrun àsìkò òun dé yẹn ìrun yẹn gbọ́dọ̀ jẹ́ ìrun ọ̀ràn yẹn àlébìdẹ̀ lọ gba ìrun láti sánmọ̀ àsìkò òun ló dé wọ́n ní ìrun àsùnbáà ni àsìkò orun tó dé yẹn so àsìkò orun tó dé ní ìrun àsùnbà sẹ́mà kan ló ti gélé ìrun ilẹ̀ lẹ́nà tí wọ́n kì í so ìrun tó dé yẹn olókì àsùn fájìrù ló kí fún wọn níbẹ̀ fún gbogbo àti dánjọ kírun yẹn àdógbò àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run wọ́n kírun yẹn káàbí ò tó wà máa lọ wọ́n ní ìtọ́ wọn ṣẹlẹ̀ nínú àdìsí ń gbà mí ni pé ti kọ́ọ́sínù náà rí yẹn ó kàn wọnú àdìsí yẹn kí ni àwọn fẹ́ sọ̀rọ̀ ń gbà mí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bí ìṣẹ̀lẹ̀ mẹ́ta mẹ́rin yẹn lè dàpọ̀ mọ́ra wọn fẹ́ bí so ètò àrọ jì náà ni pé bàtà nàbí ń padà bọ̀ wá ní ni o ní àwọn ànábì ni wọ́n tẹ̀lé wa ṣùgbọ́n àròdé sẹ́mà nígbà tí yóò dá wọn ni bóyá ẹgbẹ́ ti mọ̀ wọn lórílẹ̀ ẹ̀kọ́ kan tó máa ń rí wọn tí wọ́n sọ̀rọ̀ pa ṣùgbọ́n kò mọ̀ wọn dáadáa sẹ́mà ó mọ̀ wọn dáadáa wọ́n jọ wá wá láti sẹ́mà wá fún àwọn náà wá dágbére fún ìyẹn ló mú ló ní àwọn ẹ̀rí tó jẹ́ o tó yẹn la gbọ́dọ̀ nígbàgbọ́ sí ìdáwọn lè nígbàgbọ́ sí mi eléyìí ta nínú àdìsí ni pé kí ni o òun nìkan ló wọnú kí ni o Baitul Maqdis ó dẹ̀ kí kí ló kí bẹ̀ tẹ Iyatul Masjid so tó ṣọlọ ọba kí bẹ̀ nìyẹn so ibi tí a ti lè dúró ní òní ni a máa continue lọ́la láti bí àdìsí náà ètò àgbọ́kọ̀rọ̀ ìjókòó sí wa láǹfààní subhanaka Allahumma wa bihamdik ashhadu ila la ilaha illa anta wa atubu ilayk wa aleykum salaam ọ̀yá oh, ẹ̀sà ẹ̀lẹ́sà eh, ọ̀dà oh, ọ̀dà oh, náà. Abu Noah, two, three, four, five. Noah. Thank you.

wá ta ẹ̀yà wá kìlọ̀ fún pé wọ́n ti ta àti nípa tó pé ìṣòro ti ó ti pọ̀ fún wa tó ń ta yìí kò lè pa yìí ṣùgbọ́n ó lè kọ ojú àdúgbò ká yìí wọ́n nígbà tí arákùnrin wa gbójú tó bẹ̀ tó tí a sàbí ìgbójú kò ọ̀rẹ́ ọmọkùnrin tó ń tà náà yìí wọ́n lè láyéláyé mi tó mi ní sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀ sí ọmọ tó bá sì kú ìdílé mi dákẹ́ máa bá ìbéèrè méjì àbẹ̀rẹ̀ kan tó máa bẹ̀rẹ̀ kan ṣáṣá táà tó bẹ̀rẹ̀ àkọ́ṣẹ́ kọ̀ọ̀kan. náà gẹ́gẹ́ bí tí wọ́n sọ náà ni pé Adam béèrè méjì níbí yìí